àgbàbalẹ̀ ìròyìn amúlùúdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin àti ọmọ olórin jùjú Ṣeun Kútì ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwọn àwòrán aláràǹbarà tí ó yà pẹ̀lú àwọn ẹbí rẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ni àwọn ènìyàn ti ń kí i ọjọ́ ìbí àtẹ̀jíṣẹ́ tí ó fi sí abẹ́ àwọn àwòrán ọ̀hún ni ó ti wí pé òun pé ọmọ ogójì ọdún ó sì pé ọdún méjìlélógún tí òun ti ń ṣe iṣẹ́ amúlùúdùn ó fi ìwé pe àwọn ìlúmọ̀ọ́ká síbi ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún tí wọ́n sì kì í wípé ẹ̀mí tí ó rí ogójì á rí igba láṣẹ Èdùmàrè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré Ṣọlá Kòsọ́kọ́ ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí bàbá rẹ̀ ìlúmọ̀ọ́ká òṣèré Jídé Kòsọ́kọ́ kú ọjọ́ ìbí nígbà tí ó fi àwọn àwòrán bàbá rẹ̀ sí orí ìtàkùn ayélujára tí ó sì kí oríkì bàbá rẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ tí ó fi síbẹ̀. a kí bàbá Jídé Kòsọ́kọ́ kú ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀mí á ṣe púpọ̀ nínú ọlá ńlá àti àlàáfíà ara. Dwyer tí a mọ̀ sí Chichi ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún mẹ́tàlélógún léyìí tí àwọn ènìyàn ń wí pé kò ṣeé ṣe kí ó ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún mẹ́tàlélógún èyí ló mú kí wọ́n wá àwòrán àtijọ́ rẹ̀ síta wípé ní ọdún méje sẹ́yìn ni ó gbé ọmọ dání pẹ̀lú ọkùnrin kan tí àwọn ènìyàn gbàgbọ́ wípé ọkọ àti ọmọ rẹ̀ ni wọ́n jọ wà nínú àwòrán náà ọ̀rọ̀ náà ni àwọn ènìyàn ti ń gbà ẹni gba igbá ọtí lórí ìtàkùn ayélujára nínú nọ́mbà ẹlẹ́ẹ̀keje ààrẹ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láti gba agbábọ́ọ̀lù ikọ̀ Argentina àti Benfica Enyo Fernandez ti parí báyìí alákòóso ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica Roger Smith ni ó sọ eléyìí di mímọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ni ó ti yanjú gbígba ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ikọ̀ Portugal tí alákòóso ọ̀hún sì wípé inú òun dùn wípé ọ̀rọ̀ náà ti ní ìyanjú tí wọ́n sì lè kọjú mọ́ àwọn ìdíje bọ́ọ̀lù báyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ará Saudi Arabia ni a gbọ́ wípé ó ti ra iléeṣẹ́ ajìjàkadì àgbáyé léyìí tí ó wáyé lẹ́yìn ọjọ́ mélòó kan tí Vince McMahon fi ipá padà sí iléeṣẹ́ àjìjàkadì ọ̀hún. ìròyìn yìí ni ó tẹ̀ wá létí lẹ́yìn wákàtí díẹ̀ tí Stephanie McMahon ṣe ìkéde wípé òun ti fi iṣẹ́ sílẹ̀. lára àwọn tí ó ṣe ìkéde yìí ni Cassidy Haynes ti Body Slam nígbà tí ó fi àtẹ̀jíṣẹ́ rẹ̀ sí orí ìtàkùn ayélujára. ó sì tún ti wí pé wọn kò tí ì parí ètò títa iléeṣẹ́ náà nítorí pé àwọn tí wọ́n ní ìpín nínú rẹ̀ kò tí ì fi ẹnu kò lórí ọ̀rọ̀ náà. ó yẹ kí wọ́n bu gbogbo alábàápín nínú iléeṣẹ́ náà gbọ́ kí wọn tó gbé ìgbésẹ̀ lé lórí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà olórin Michael Collins ajẹrẹ tí a mọ̀ sí Don Jazzy ni ó sọ nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé láàrin òun àti agbóhùnsáfẹ́fẹ́ Chinedu Emmanuel tí a mọ̀ sí Nedu Wazobia wípé ìdí tí òun kò fi lè fẹ́ obìnrin kan lásìkò yìí ni wípé òun kò tí ì yóò fẹ́ àti wípé tí òun bá rí arẹwà obìnrin kan tí ó wu òun òun tún lè rí òmíràn tí ó tún rẹwà jù lọ tí òun kò sì lè fi ọkàn pọ̀ sórí obìnrin kan ní báyìí akínbá mọ̀ tí òun bá rí egungun ìhà ní àwọn ènìyàn ti máa ń sọ wípé ènìyàn máa ń yọ̀fẹ́ léyìí tí kò tí ì ṣẹlẹ̀ sí òun. Yeah, like now. Like in my life, I, I don't know. Maybe when that butterfly hit me, that you hit you people when you fall in love. Maybe I will actually now say that. Oh, eh, this yeah. person is actually for us. Uh, this the yeah. one that I like. But that's what wow. happened to me ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká olórin oníyídí azeez tí a mọ̀ sí Zinoliski ni ó ti sọ nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé láìpẹ́ yìí wípé òpin ti dé bá wọlé wọ̀de òun pẹ̀lú ṣùbòmí àbúrò Naira Marley ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kò fi ìjà túká nígbà tí wọ́n bí bóyá ó ní ìpáyà lórí ohun tí Naira Marley ìyẹn ẹ̀gbọ́n ṣùbòmí lè ṣe ó wípé ọ̀rọ̀ náà kò kan Naira Marley rárá ṣùbòmí nìkan ni òun bá ní ẹjọ́ lórí ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìyàwó ìgbà ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ Chinedu Emmanuel tí a mọ̀ sí Nedu Wazobia ẹni Uzo Amaka Oiri ni ó lo ìsàkùn ayélujára rẹ̀ láti sín àwọn ènìyàn ní gbẹ́rẹ́ ìpàkọ́ nípa gbígba ẹ̀mí ara rẹ̀ tí ó sì wí pé ṣé àwọn ènìyàn yóò tọ́jú àwọn ọmọ òun. Uzo Amaka tí ìgbéyàwó rẹ̀ dàrú látàrí wípé ó gbé ọmọ ọba fún Ọ̀ṣun tí ọmọ tí ọkọ rẹ̀ ń tọ́jú kì í ṣe ti ọkọ rẹ̀. Lẹ́yìn ọdún kan tí ìpínyà dé bá wọn ni Nedu ṣe àfihàn olólùfẹ́ tuntun rẹ̀. Lẹ́yìn ọjọ́ bíi mélòó kan tí ó Uzo Amaka wí pé ṣé wọn ọmọ òun tí òun bá gba ẹ̀mí ara òun. lẹ́yìn tí àwọn ènìyàn ti ń rọ̀ ọ́ wípé orí fífẹ́ kọ́ ni oògùn orí fífọ́ kí ó tọ́jú àwọn ọmọ rẹ̀ fúnra rẹ̀ tí wọ́n sì ń rọ̀ àwọn ènìyàn tí ó ń bu ẹnu àtẹ́lu ìwà rẹ̀ wípé kí wọ́n dẹ́kun àti máa bá a wí lórí ọ̀rọ̀ tí ó ti lọ. nínú ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Nkiru Sylvanus tí ó ń ṣe ìpalẹ̀mọ́ ìgbéyàwó ni ó fi àwòrán ìmúra ìgbéyàwó òun pẹ̀lú ọkọ àfẹ́sọ́nà rẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀ ṣùgbọ́n tí kò fi ojú ọkọ àfẹ́sọ́nà rẹ̀ hàn ni àwọn ènìyàn ti ń sọ̀rọ̀ wípé kí ni ó fà á tí kò fi fi ojú ọkọ àfẹ́sọ́nà rẹ̀ hàn nínú àwọn àwòrán ọ̀hún nítorí wípé akẹ́yìnsí rẹ̀ nìkan ni ó fi hàn nínú àwọn àwòrán náà bí ó ti rẹwà tó ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn ni ó fi ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà Ọ̀pẹ ẹ̀yìn orí ọ̀dàn Naomi Osaka ni ó ń retí ọmọ rẹ̀ pẹ̀lú ìlúmọ̀ọ́ká olórin Cordae. Ó sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó fi àwòrán oyún inú hàn tí ó sì kọ wípé òun kò gba ẹ̀yìn orí ọ̀dàn fún oṣù díẹ̀ àti wípé òun kọ́ ẹ̀kọ́ mọ́ ìmọ̀ òun ní àsìkò yìí tí ohun tí ó sì ń wú òun lórí tí òun sì ń fi ojú sùn fún ni ọjọ́ tí ọmọ òun yóò wo ìdíje òun tí yóò sì sọ fún ènìyàn wípé ìyá òun ni wọ́n ń wò ó sì sọ síwájú sí wípé yóò padà sí orí pápá ní ọdún tí ó ń bọ̀ ní jù báyìí lọ ní abala àjọ àbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi ó dàbọ̀.